ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú ṣùgbọ́n bí ẹ̀yin bá ní ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí ẹ fẹ́ fi tó wa létí tàbí ohun kan tí ó jọmọ́ ìpolówó ọjà tí ẹ sì fẹ́ ká yín gbé sórí ìròyìn lórí Orísun ẹ lè pe nọ́mbà tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí WhatsApp nọ́mbà tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín ẹ ṣé púpọ̀. orílẹ̀-èdè Amẹ́ríkà tún ti ṣe àkọsílẹ̀ ènìyàn méjì tí ó ní àrùn coronavirus léyìí tó sọ gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ní àrùn náà di mẹ́tàléní àádọ́rin ẹ yẹ kí a lọ gbọ́ bí Sekinat Raji ṣe ní ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí tó sì mú fún wa. Gbogbo àkọsílẹ̀ àrùn kòrónà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti di mẹ́tàléláàádọ́rin bí wọ́n ti tún ṣàwárí àwọn méjì mìíràn tí wọ́n ní àrùn náà ní ìpínlẹ̀ Washington àti ọ̀kan tó ń jẹ́ Rhode Island bí ọ̀kan nínú àwọn arìnrìn-àjò ìgbafẹ́ láti orílẹ̀-èdè Italy ti kó àrùn ọ̀hún wọ ọ̀dọ̀ wọn ní báyìí iléeṣẹ́ ọkọ̀ òfurufú Delta Airline ti gbégi dínà ìrìn àjò ọkọ̀ bàálù láti New York sí Milan òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Washington fìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́ àìkú ọjọ́ kìíní oṣù kẹta pé ààrùn kòrónà tó ti kọlu ènìyàn méjì sí léyìí tó sọ àpapọ̀ àwọn tó ní àrùn náà ní Amẹ́ríkà di mẹ́tàléláàádọ́rin àwọn méjì ọ̀hún ni a gbọ́ wípé wọ́n ju ọmọ ọgọ́ta ọdún lọ tí wọ́n sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí wọ́n ti kéde ìlú òfararọ ní ìlú Washington nítorí ààrùn kòrónà àwọn onímọ̀ tí wọ́n ṣàyẹ̀wò àwọn méjì tí wọ́n ní àrùn náà sọ wípé ó ṣeé ṣe kí àrùn ọ̀hún ti máa tàn kálẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní èyí tó ṣeé ṣe kí àwọn tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ti fara kááṣá àìsàn ọ̀hún láìmọ̀ lákòótán àpapọ̀ àkọsílẹ̀ àrùn kòrónà lágbàáyé ti jẹ́ ẹgbẹ̀rún mẹ́tàdínláàádọ́rùn eighty seven thousand tí àpapọ̀ gbogbo orílẹ̀-èdè tí ó ní àrùn ọ̀hún sì jẹ́ ọgọ́ta Sekinat Ọláìdé Rájí. ẹ káàbọ̀ padà lórí wàhálà coronavirus eléyìí tí àwọn ènìyàn ń gbépò yí ẹnu báyìí àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó ti fi àwọn ènìyàn lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ náà ẹ jẹ́ kí a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láti ọ̀dọ̀ àṣojúkọ ìròyìn Bí ìròyìn àrùn kòrónà ti wá di ohun tí ọ̀pọ̀ àwọn ènìyàn ń gbé pòyì ẹnu báyìí látàrí àkọsílẹ̀ àti ìfìdímúlẹ̀ ènìyàn kan tí wọ́n sọ pé ó ní àrùn ọ̀hún. Ọ̀kan nínú àwọn oníṣègùn òyìnbó ní ilé ìwòsàn ìjọba ti rọ àwọn ènìyàn láti má ṣe kọ́kàn sókè ṣùgbọ́n kí wọ́n mú ìmọ́tótó ní pàtàkì. Ẹni tí ó sọ̀rọ̀ yìí ni dókítà Fádèyí Káyọ̀dé lásìkò tí ju àrùn lọ nígbà mìíràn ṣùgbọ́n kí àwọn ènìyàn má ṣe fòyà rárá ẹ gbọ́ bó ṣe sọ. coronavirus ó jẹ́ àìsàn tó jẹ́ pé ó jẹ́ ohun tí wọ́n ti pè ní emergency ní àgbáyé tí àwọn elétò ìlera lágbàáyé sọ pé ó jẹ́ ohun tí ìjọba gbogbo èèyàn ní láti gbárùkù tì nítorí pé tí a kò bá gbárùkù tì ó jẹ́ nǹkan tó lè ṣe ikú fún ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ènìyàn àìsàn yìí ó jẹ́ àìsàn tó jẹ́ pé kò ń ṣe pé a lè lo bíi egbògi antibiotics láti fi kápá rẹ̀ àìsàn yìí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ó ń bá ilé ibi tí à ń mí ibi tó ń bá jà nìyẹn tó bá dẹ̀ ti wọra ó jẹ́ nǹkan tó lè jẹ́ pé ó máa da gbogbo àlàáfíà ara rú nípa báyìí èèyàn lè kú ohun kan tí mo fẹ́ sọ fún àwọn olùwòran wa ní ilé ni wípé mẹ́jọ nínú èèyàn mẹ́wàá tó bá ní àìsàn yìí àìsàn mẹ́jọ nínú wọn gan kò ń ṣe nǹkan tó jẹ́ pé ó lágbára tó máa ní ipa lórí wọn ní èèyàn bíi méjì péré àbí ìdá méjì nínú mẹ́wàá nìkan ni ó lè forí sọlẹ̀ sí ikú tabasẹ̀ wàá wo méjì ọ̀hún náà tó lè forí sọlẹ̀ sí ikú á jẹ́ pé àwọn tó jẹ́ pé bóyá agbára wọn ò tó jẹ́ pé wọ́n ti jẹ́ pé wọ́n ti dàgbà àbí tó jẹ́ pé àwọn bí àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ṣì ń gbèrò nítorí pé agbára láti bá àìsàn jà kò fi bẹ́ẹ̀ wà nínú ara wọn so and àdèmọ̀ ẹ̀pẹ́ àìsàn yìí ó jẹ́ pé nǹkan tó jẹ́ pé ó máa ń mú ikọ́ dání mú kàtà ara gbígbóná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò ń ṣe gbogbo èèyàn náà ni ó máa ń fi àwọn àmì wọ̀nyí hàn tó bá wà nínú ara wọn ẹlòmíì ó lè máa gbé kiri kó ti wà nínú ara rẹ̀ káwọn èèyàn má mọ̀ bákan náà ni dókítà olúmúyìwá adékúnlé pẹ̀lú kí ọ̀rọ̀ alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ lẹ́yìn ní ilé ìwòsàn ìjọba ẹ gbọ́ ohun tí ó sọ síwájú sí. wẹ́ àrùn coronavirus ó jẹ́ àrùn virus tó yẹ pé ó wà ní ó wà nínú afẹ́fẹ́ ṣó ti yé yín àrùn jẹ́ ohun tó yẹ pé kíyàn bá wúkọ́ kíyàn wúkọ́ kíyàn fẹnu kò ẹnu ẹni tó bá ní tó bá tó bá fi ọwọ́ kó ẹran kó fọwọ́ kó fọwọ́ kó fi kan ènìyàn ènìyàn ó lè bẹ̀bẹ̀ láti kó ó jẹ́ ìwọ̀ntọ́ pé máa ń fún ó máa ń wà nínú afẹ́fẹ́ and àwọn tàdé ń sọ yìí uh, ó jẹ́ àwọn tọ́wọ́ pé um, ìṣẹ́jú kan ìṣẹ́jú uh, one hour ló lè lò níta ní life span lè lò níta kò tó bá ti wọnú ara ó jẹ́ ìwọ̀ntọ́ pé ó yára pa ènìyàn but um, nǹkan ta tún lè ṣe tọ́wọ́ pé àrùn yìí tó fi lè jẹ́ pé a tún lè nǹkan ta lè ṣe tọ́wọ́ pé a fi lè Oh, eradicate àrùn yìí òun ni pé ká máa fọ wa tónítóní níkẹyìn wọ́n rọ àwọn ènìyàn láti mú ìmọ́tótó ní pàtàkì pàápàá ní àsìkò yìí pé ààrùn kò ní fi ilé ẹnikẹ́ni wa ṣe ibùgbé ṣògorẹ́ni kejì ló ṣe àkọsílẹ̀ rẹ̀ Sekinat Ọláìdíraji ló jábọ̀ rẹ̀ fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú eléyìí wá fún wa ọ̀gá àgbà iléeṣẹ́ Lafarge PLC ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ṣóyọyè ti sọ wípé ọmọ ilẹ̀ Italy tí ó kó àrùn kòrónà wọ orílẹ̀-èdè Nàìjíríà wá láti wá yẹ àwọn ẹ̀rọ ìgbàlódé tí àwọn iléeṣẹ́ náà ṣẹ̀ṣẹ̀ rà láti orílẹ̀-èdè Sweden wọ orílẹ̀-èdè Nàìjíríà ni. ó sọ eléyìí ní ibi àyẹ̀wò tí ìjọba ìpínlẹ̀ Ògùn àti àjọ tó ń rí sí ilé àrùn wọ̀gbẹ́ ìyẹn Nigeria Center for Disease Control àti àjọ elétò ìlera àgbáyé World Health Organization ṣe lọ́wọ́ ní iléeṣẹ́ Lafarge tí ó wà ní Ewékorò ní ìpínlẹ̀ Ògùn. Sóyọyè fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àtọ̀húnrìnwá òun wá fún iṣẹ́ ni ó sì sùn ní ilé ìtura tó wà ní agbègbè pápákọ̀ òfurufú ìyẹn Airport Hotel ní Ìkẹjà àti wípé awakọ̀ iṣẹ́ àwọn ló gbé lọ sí ibẹ̀ Sóyọyè tẹ̀síwájú wípé nígbà táwọn ṣàkíyèsí pé ara rẹ̀ kò dá bẹ́ẹ̀ ni ara rẹ̀ kò lélẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó wà ní àlàáfíà ló mú àwọn tètè ké sí ọkọ̀ tó ń gbé lọ sí ilé ìwòsàn pàjáwìrì ìyẹn ambulance bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ àwọn kan àti ọ̀gá àgbà iléeṣẹ́ náà tẹ̀lé wọn lọ. ó wá ní àwọn tí ń wá gbogbo àwọn tí ọkùnrin náà ṣalábàpàdé nínú ọkọ̀ bàálù tó gbé e àti àwọn òṣìṣẹ́ ilé ìtura tó dé sí àti àwọn òṣìṣẹ́ Lafarge yìí ó tẹ̀síwájú pé gbogbo àwọn òṣìṣẹ́ Lafarge tóyìnbó náà bá pàdé nígbà tó dé ló ti wà lórí àyẹ̀wò finífiní lọ́wọ́lọ́wọ́ báyìí lákòótán ó ní àwọn ti rí àwọn mọ́kàndínlógójì báyìí wọ́n sì ti bẹ̀rẹ̀ àyẹ̀wò àti ìtọ́jú tó péye fún wọn kí àrùn yìí má tún máa tàn kálẹ̀ láti ọ̀dọ̀ gbogbo wọn. lákòótán ó ní àwọn ti rí mọ́kàndínlógójì báyìí wọ́n sì ti bẹ̀rẹ̀ àyẹ̀wò àti ìtọ́jú tó péye fún wọn kí àrùn yìí má bàa máa tàn kálẹ̀ láti ọ̀dọ̀ wọn. ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ wípé ìdí tí òun fi gbé ọmọ ilẹ̀ Italy tó ní àrùn kòrónà kúrò ní ìpínlẹ̀ Ògùn ni kó má bàa tàn dé ìpínlẹ̀ náà nítorí ìpínlẹ̀ méjèèjì kò jìnnà síra wọn ó sì lè tètè ràn ní kíákíá kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Èkó kòfẹ́sọ̀ Akin Àbáyọ̀mí tí ó sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ Àìkú sọ wípé ìpínlẹ̀ Èkó ni wọ́n yà sọ́tọ̀ láti máa ṣe àyẹ̀wò àrùn kòrónà Àbáyọ̀mí ní bí ó tilẹ̀ jẹ́ wípé aláìsàn kòrónà ọ̀hún kọ́kọ́ gba ewékorò lọ nípínlẹ̀ Ògùn bí ó ti dé fún iṣẹ́ tí ó wá ṣe ní iléeṣẹ́ Lafarge PLC àmọ́ láti ìpínlẹ̀ Èkó ló ti bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ nígbà tó kọ́kọ́ dé sí pápákọ̀ òfurufú Murtala Muhammed bí ó ti ń bọ̀ láti orílẹ̀-èdè Italy Àbáyọ̀mí sọ wípé bí àwọn kò bá tètè gbé arákùnrin ọ̀hún padà sí ìpínlẹ̀ Èkó fún àyẹ̀wò àti ìwòsàn tó péye kò ní pẹ́ tí àrùn ọ̀hún yóò fi tàn dé ìpínlẹ̀ èkó àti wípé bí ó bá ṣe pẹ́ ó tó kí ìgbésẹ̀ tó tọ́ kó tó wáyé ní àrùn ọ̀hún yóò máa di tọrọ tí ó sì máa fọ́n kalẹ̀ lákòótán ó ní ìgbésẹ̀ sì ń lọ lọ́wọ́ láti rí wípé wọ́n gbégi dínà ìtànkálẹ̀ àrùn coronavirus náà. Yorùbá bọ̀ wọ́n ní awáyé má lọ́kàn ò sí nítorí pé gbogbo wa pátá là dágbada ikú òwe yìí ló jẹyọ bí ìròyìn tó tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ lórí gbajúgbajà àgbà ọ̀jẹ̀ òṣèré sinimá ni Pa Káyọ̀dé Odùmọ́sù tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Pa Kásùmù ti dágbére fáyé pé ó dìgbò ṣe ní agogo méjìlá ọ̀sán ọjọ́ àìkú ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2020 yìí ààrẹ ẹgbẹ́ theatre art and motion picture producers association of nigeria ọ̀gbẹ́ni bọ́lájí amúsàn tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ mr latin ló fi ìdí ọ̀rọ̀ ikú olóògbé náà múlẹ̀ fún àwọn ará ìlú Mr Latin sọ wípé Pàkásùmù ìpapòdà ní ọjọ́ àìkú ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká òṣèré bíi Fọlúkẹ́ Dáramọ́lá Yọ̀mí Fábíyì Ṣẹ́gun Ògúngbè àti àwọn mìíràn ló fi ọ̀rọ̀ ìpapòdà àgbà ọ̀jẹ̀ òṣèré ọ̀hún sí orí ìtàkùn ayélujára wọn ó ti tó bíi ọdún mélòó kan tí ó ti ń ṣàìsàn èyí tó jẹ́ kí wọ́n gbé lọ sí ilẹ̀ India fún ìtọ́jú àmọ́ láti ọdún 2017 ló ti padà dé sórílẹ̀-èdè yìí ní àìsàn ìrọpárọsẹ̀ ọ̀hún tí ìbúrẹ́kẹ́ sí i àmọ́ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ní pa kásùmù ti ní kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà máa gbàdúrà fún àìlera òun àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ sọ wípé ó jẹ́ ènìyàn dáradára ó níwà ìrẹ̀lẹ̀ tó sì nífẹ̀ẹ́ àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ òṣèré sinimá tí ó sì jẹ́ mánigbàgbé wọ́n wá ń gbàdúrà